ká máa jẹ wọ̀n wọ̀n wọ̀nbílíkì wọ̀bìà kò ní ipa rere kankan tó ń ṣe nínú àgọ́ ara wa dípò bẹ́ẹ̀ ó ní ipa tó máa kó àìlera bá àgọ́ ara wa ni orí eléyìí ò fi sẹ́nu orí tọ̀hún ò jẹ ó gbé eléyìí ò gbé mu ẹlòmíì àsọ wípé ṣèbí wọ́n sọ pé oúnjẹ dáa nínú àgọ́ ara ká máa dun nǹkan ó dáa nínú àgọ́ ara bó tilẹ̀ hùn kó jẹ́ wípé oúnjẹ dáa nínú àgọ́ ara tó àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó tún ní ipa tí àjẹjù oúnjẹ tó máa ń kó bá a bá lè fún àwọn ẹ̀yà ara tó ń ṣiṣẹ́ lórí àwọn oúnjẹ tá à ń jẹ nínú àgbàlawa tá a bá lè fún wọn lásìkò láti máa sinmi ẹ má jẹ́ kí n tàn yín àgọ́ ara wa máa máa wà lálàáfíà pàtàkì jùlọ àsìkò àwẹ̀ tá a ti ẹ̀ wà yìí ẹlòmíì kò lè gba àwẹ̀ rárá ẹlòmíì ò mọ bó ṣe ń gbàwẹ̀ ẹlòmíì àsọpọ̀ òun máa gbàwẹ̀ ṣùgbọ́n ní kọ̀ọ̀rọ̀ á ti lọ jẹun yàtọ̀ sí wípé bóyá èèyàn tiẹ̀ fẹ́ bá ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀ fẹ́ bá ẹlẹ́dàá ẹ̀ làjà nípasẹ̀ àwẹ̀ ó ní ipa rere nínú àgọ́ ara lórí ìlera ara wa nítorí náà gbogbo wọ̀nbílíkì wọ̀bì àìwọ́ tó jẹun tán láàárọ̀ tó wá mú àwọn sínáàkì kéékèèké tó ń jẹ láàrin rẹ̀ tó sọ wípé ṣèbí oúnjẹ àárọ̀ nìkan ló ṣì wà nù mí mi ì tí jẹ tọ̀sán mo lè máa rí àwọn nǹkan kéékèèké bíi súwìtì bíi chingom kí n mọ́ orí jẹ àgọ́ ara rẹ òun lòún fún níṣẹ́ ṣe iṣẹ́ lénìí iṣẹ́ lọ́la iṣẹ́ lọ́túnla láì fún àgọ́ ara yẹn nísinmi ó ní ipa tó máa kó nínú àìlera rẹ o ó sì ní ipa tó máa kó nínú ìlera rẹ tiẹ̀ ni pé kó o mú eléyìí tó bá ti wù wọ́n àmọ́ tó bá já pé èmi ni màá tiẹ̀ máa gbàwẹ̀ díẹ̀díẹ̀ bí ò tiẹ̀ sáwẹ̀ níta kí àgọ́ ara mi lè wà ní àlàáfíà náà ni kì í ṣe pé bóyá nítorí nǹkan míì kí àgọ́ ara mi kó lè gba ìsinmi kí àwọn ẹ̀jẹ̀ míì kí wọ́n tún lè ṣàn wá sínú àgọ́ ara mi kí gbogbo ibi tí ó bá ní kọ́lọ́fín kan nínú àgọ́ ara mi kí wọ́n tiẹ̀ lè sọjí torí ẹ̀ ló fi dáa ká mọ́ gbàwẹ̀ kì í ṣe wọ̀nbílíkì wọ̀bìà orílẹ̀ òfin sẹ́nu orítàn òfin sẹ́nu torí ìlera ara rẹ mọ́ ọ̀rọ̀ dáadáa èyí náà ni mo fi kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìlera lọ́rọ̀ ẹ ti mọ̀ wípé lórí ètò yìí ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìlera òun náà la máa ń sọ lọ́sẹ̀ọ̀sẹ̀ bá ti máa ń gbé àwọn onímọ̀ nínú ètò ìlera ìlera wa lọ́sẹ̀ọ̀sẹ̀ láti wá máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tàbámuwa fún yín ẹ sì ti mọ̀ wípé lábala lábala òun náà ni ètò yìí wà ẹ ti mọ̀ wípé ó ní abala bí a ti máa ń mú ìròyìn ní ẹ̀ka ètò ìlera wa bẹ́ẹ̀ ni ó dáa ká máa mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ètò ìlera a ní abala ibi tá a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àlejò wa lórí àkòrí pàtàkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yàtọ̀ sí a tún ní abala ibi a ti máa ń sọ̀rọ̀ lórí èso pàtàkì èso jíjẹ nínú àgọ́ ara hmm. ẹlòmíì ò kì í jẹ èso ẹlòmíì ò mọ èso jẹ torí tiyín la fi gbé abala náà kalẹ̀ kẹ́ ẹ lè mọ ohun tẹ́ ẹ máa máa pàdánù tẹ́ ẹ bá ti ń jẹ èso èyí tí ọlọ́run tó dá fún wa bó bá ti wáyà kì í tún ẹ jẹ́ ká bọ́ sí abala àkọ́kọ́ níbi tá a ti máa mú ìròyìn ní ẹ̀ka ètò ìlera wa wá Sekinat Ọláìdẹrajì ọmọ wọn nísẹ̀yìn òrò ìlú Ẹ̀yọ́ Kìkẹ̀gàn níbi tí ojú ti bú ni tó ju ẹnu lọ ẹjá lọ gbẹ́ròyìn ní ẹ̀ka ètò ìlera. ìròyìn ní ẹ̀ka ètò ìlera ilé ìgbìmọ̀ asòfin àgbà ti pe mínísítà fún ètò ìlera ní orílẹ̀-èdè yìí ìyẹn kòfẹ́sọ̀ Isaac Adéwọlé fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ipò àìdára tí àwọn ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìwòsàn ní ìlànà òyìnbó ìyẹn teaching hospital tó jẹ́ ti ìjọba wà báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè lórí àwọn owó tí ìjọba àpapọ̀ ń yà sọ́tọ̀ fún wọn láti bí ọdún mélòó kan láàrin ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún lórí àbá kan tí aṣòfin David Umaru dá tí ó pe àkórí rẹ̀ ní ipò àìdára tí ẹ̀ka ètò ìlera wà pàtàkì jùlọ àwọn ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn hospital umaru sọ nínú àbá òun pé ìròyìn kan tó jáde láti ọ̀dọ̀ àwọn oníròyìn fi hàn pé iná mọ̀nàmọ́ná ò dúró re ọ̀pọ̀ àwọn irinṣẹ́ wọn ló ti gbó àti pé àwọn ilé ìwòsàn mìíràn gan ni ó ti pẹ́ tí kò sì dùn wò lójúmọ́ gbogbo eléyìí ló sì fi hàn pé ẹ̀ka ètò ìlera mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà èyí tí kò jẹ́ kí àwọn aláìsàn ńláńlá bíi àìsàn kíndìnrín àìsàn jẹjẹrẹ àti àìsàn ọkàn rí ìtọ́jú tó péye lákòótán gbogbo àbá náà wọ́n rọ ìgbìmọ̀ kékeré tó ń rí sí ètò ìlera nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà láti ṣe ìwádìí tó lórí gbogbo ìròyìn ipò àìdára èyí tí àwọn ilé ìwòsàn ìjọba náà wà ní kíákíá kí wọ́n sì mú ìròyìn padà wá fún ilé ìgbìmọ̀ asòfin àgbà.